káàdì àǹtẹ̀. iná mọ́tíláṣí tí ò bá tọ́ kábíjáde kábíjáde àǹtẹ̀ tí láptọ̀pù ayé kábíjáde. pọ̀tọ́ nítorí pé mọ́tíláṣí méjì mọ́tíláṣí wọ́n pè ní wọ́pọ̀ lè là nǹkan tó jẹ́ tọ́ lọ́ọ̀nì lóòótọ́ ẹrú ọlọ́ọ̀ni wọ̀ ṣùgbọ́n. sọ dérú ọlọ́ọ̀ ọmọ wa lò ọlọ́ọ̀ níwọ̀n nìkan láì jẹ́ káwọn ẹrú ọlọ́ọ̀ mi ọ̀ láǹfààní rẹ̀ sọ pé gbogbo yẹn ló láǹtẹ̀ gbogbo yẹn náà bá plọ́ọ̀gì tí wọ́n kọ́ gbogbo yẹn tó ní láptọ̀pù táwọn náà bá kó tí wọ́n jáde ń kọ́ torí ẹ̀ ẹ̀jẹ̀ ajé kí a fi ọ̀wọ́ mọ́sálásí táwọn fi wọ́ mọ́sálásí. النبي صلى الله عليه وآله وسلم إنه يقول في هناك صفية بنت حيي وما أخطل أخطل أخطل وأنت سيد أسود فاوى بنو النظير àwọn gbọ́dọ̀ nàbẹrẹ yẹn bẹ nínú àwọn àrọmọdọ́mọ annabi harun ọmọ imran ọmọ ya annabi musa

lónìí. ó túmọ̀ sí wípé òfin Islam ọjà lórí gbígbà tó bá fẹ́ fẹ́ yà wò. wọ́n á máa wo ẹwà obìnrin fún obìnrin wọ́n sì máa wo dúkìá tó ní wọ́n máa fi fẹ́ wọ́n sì máa wo ìran rẹ̀ ilé ńlá tó ti jáde. wọn máa ti torí rẹ̀ fẹ́ wọn wọn sì máa torí wọn wọn máa ti wọn. ṣùgbọ́n ànábì wa sallallahu alaihi wa lẹ́yìn tí wọ́n fún wa níròyìn nípa ní táwọn èèyàn máa ti torí rẹ fẹ́ obìnrin yìí wọ́n ní fọ́fọ́ obìnrin tó lẹ́sìn ní o jèrè fẹ́ni tó ó túmọ̀ sí pé ọwọ́ èèyàn ó mọ̀fò ìpẹ́. ṣùgbọ́n kò sí tó burú nínú kéèyàn fẹ́ ìyàwó tó lẹ́sìn tó sì rẹwà. kò sí tó burú nínú kéèyàn fẹ́ ìyàwó tó lẹ́sìn tó sì lówó. kò sí tó burú nínú kéèyàn fẹ́ ìyàwó tó lẹ́sìn tó sì ti ṣùgbọ́n ètò burú. oní lẹ́sìn oní mi kí wọ́n á tí lẹ́sìn ni oní kí wọ́n á ní tẹ́ni tó lẹ́sìn pàdánù ọ̀pàdánù kankan torí ẹ̀sìn ọ̀pàtàkì nínú ọ̀rọ̀ òbí. sọfíyà yìí wọ́n ní ń bẹ nínú àwọn obìnrin tó rẹwà ní gbogbo àgbáńlá mímọ̀ pé pẹ̀sẹ̀ ìgbà tó náà bá lọ ṣe beauty contest ìlú ìtàwọn ọ̀daràn máa ṣe tí wọ́n wà bọ̀ wò àwọn fojú ya ní sí wọn lára pé wọ́n ní mrs kínní mrs ọ̀daràn tẹ̀lé yóò túmọ̀ síbẹ̀ kó túmọ̀ rẹ wà. yẹ́nu ti jẹ́ pé wẹ̀ tí wọ́n ti ń bọ́ olóbìnrin kan tó fẹ̀ ó múra dẹ́dẹ́dẹ́ ọwọ́ ti sàlẹ̀ Ah, oh, pé ah, a wọn ní sọ fún ọgbọ́n lẹ́sìn o ọmọ ẹ ọ̀rọ̀ pọ̀ mẹ́ ṣùgbọ́n kókó tí wọ́n tọ́ka sí mẹ́ ni pé ọ̀rẹ́ wa olùkẹ́ tí náà ti òkè ni nígbà wá rí lọ́wọ́ rí pé a òbí ti fẹ́ ọkàn agbójúlẹ̀ láì yẹn ni pé kò ní ìdíkọ́ lẹ́rìí sí nítorí wípé alḥaalu ablagu ta'biran min al-maqal kọ̀ǹdíṣẹ̀ ńgbà mí ọmọ àlàyé ti ju ẹnu lọ ọmọ bẹ́ẹ̀ ti gbójú lẹ̀ ọ̀sán náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n wò fi ẹ̀sìn Islam ìgbà tó sọ pé tó lẹ́sìn nìkan ọ̀fẹ́ a ti tún á rí látàrí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kíkọ́ tó tó burú inú kọ fẹ́ni tó lẹ́sìn tó lówó òsín tó burú kọ fẹ́ni tó lẹ́sìn tó rẹwà òsín tó burú nu kọ fẹ́ni tó lẹ́sìn tó ti inú ọ̀ràn ńlá jáde òsín tó burú nu kọ fẹ́ni tó lẹ́sìn torí kọ lẹ́sìn. ọ̀dà ó lẹ́sìn ó sì rẹwà sọ ẹ̀sìn tó ní yẹn tó ní fúnra ara rẹ̀ nìkan ni kò ní fúnra ara nìkan nítorí pé ẹ̀sìn yẹn. yọọ lapa nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ yóò lapa nínú ìbágbé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ àwọn ìyá rere tó lẹ́sìn ní máa bí àwọn ọmọ rere àwọn ìyá pàǹdà àwọn ní máa bí ya gara wa torí délé ẹ̀sìn ọ̀pàtàkì tó ọlẹ́sìn ọmọ rẹ̀ wà ẹ̀wọ̀n rẹ̀ ṣé ọ̀dà rẹ̀ nìkan ni. tọ́lá ní ọrẹwà ó sì lẹ́sìn ọrẹwà ọ̀fẹ́ nítorí ẹ̀sìn rẹ̀ àti ẹwà rẹ̀ tó ní. tọ ẹwà rẹ̀ lẹsẹ ìwọ náà máa jẹ ẹwà rẹ nípa pé gbogbo ìgbà tó bá wù látàrí inú rẹ ó dùn ọ̀rọ̀ ara rẹ̀ rìn músẹ́ òun náà ojú yín pàdé orí tọ́ rẹ̀ rìn músẹ́. سبحان الله ẹ̀yọ́ ayọ̀ gbogbo àwọn jáde àyẹ̀ pátápátá. na àwọn sẹ́ẹ̀sì yẹn pátápátá ẹ̀yọ ọ̀fẹ́ ìyàwó tó jẹ́ pé àwọn ọkọ wọn máa jẹ ẹwà àwọn ìyàwó wọn nípa pé tó bá rẹwà nígbà tó bá wù inú rẹ̀ yóò dùn ó tún dúpẹ́ fọlọ́ pé á ah, ìwọ lọ́nà fi ru eléyìí ló fi ṣèkẹ́ rẹ̀ pàápàá jùlọ nígbà tí wọn náà bá wo díngí tọba ríra rẹ̀ tọwa wò pé á ah, irú èmi yìí àkọmọ dúpẹ́ fọlọ́ lọ́nà tí wàá fún mi ru eléyìí tẹ̀wọ́n pé ó dúpẹ́ fọlọ́ làṣẹ kẹfì dájú. torí ẹ ló ti wá nínú ọ̀rọ̀ obìnrin tí ọkọ rẹ̀ tó fi wé ìyá rẹ̀ tó ní ìwọ o tó ń bá tó súnmọ́ o àti bíbá tó ń tó súnmọ́ yà o tó ń súnmọ́ yà o tó ń bá tó súnmọ́ láti òní lọ àti bí ẹni kó ń súnmọ́ yà o eléyìí dáhùn pé nìkéni ọ̀gbìn hàn obìnrin yẹn ní títí bẹjọ́ sun anabi sallallahu alaihi wasallam ọkọ rẹ̀ jẹ́ Tàlẹ́bà ó ní ọkọ òun ti jẹ gbogbo ẹ̀wọ̀ ọ̀hún ọjẹ́ tán ẹ̀fọ́ ọkọ máa ń jẹ ẹ̀wọ̀ obìnrin torí ẹ̀ tí yọ̀ bá gbọ́ èsì yìí dáadáa èyàn ìyá alábòsí dáadáa àwọn tó bá gbẹ̀sì yìí dáadáa ó ní báláǹsì dáadáa torí kí wọ́n ti lánàá tó fẹ́yàwó yẹn masha Allah gbogbo èèyàn ló wù pé kọ́ fẹ́. Sọ́dọ̀ tó ti jẹ́ pé ńgbà tó fẹ́ yín gbogbo èèyàn tó ti á ah, kú oríire kú oríire. Ìtì gbogbo wọn náà ni wọ́n máa dunu bí wọ́n dunu pé ẹ kú oríire ẹ dá kú oríire gbogbo èèyàn sọ bẹ́ẹ̀. Sọ́dọ̀ ìfẹ́ ti fẹ́ fẹ́ tẹ́lẹ̀ báwọn lẹ́la. So ẹnìkan wá tẹ́lẹ̀ kọ̀ fẹ́ orí fẹ́ wọ́n wá gbà máa lọ. Ẹ dá oríire. Ó ṣùgbọ́n náà máa rántí pé by the time tí ń wo gbogbo èèyàn láti pé kí wọ́n fẹ́ lọ́nà ní kọjá mọ́ ọ lọ́wọ́. ọ̀nà wa wo bó ṣe rí ń jọ kìí ṣe pé bí ẹ̀kọ́ bẹ́ẹ̀ kẹ́ rẹ̀ ti fi ń kọlà lónìí bó ṣe rí ń jọ lọ́mọ wò ló fi máa dúpẹ́ fọ́lọ́. torí jẹ lẹ́yìn ìwọ lọ jẹ ẹwà rẹ̀ títí títí títí títí títí tó fi wá dìbò ṣèlú nínú adé lónìí ìjọba sọ pé ọ̀nà ogun bá obìnrin ti rí bẹ́ẹ̀ ni fóònù náà rí lánàá ìwọ bàbá náà fóònù wọn rí lánàá tó ti di bàbá kẹtẹkẹjẹ ọ̀hún adínì tí wọ́n á ní kọ́ lọ́wọ́ bá obìnrin ti rí ṣé bá wọn fi ti rí lónìí ìwọ náà rí. sọ̀rọ̀ tó bẹ̀ sí pé ọkùnrin ń jẹ ẹ̀wà obìnrin. ẹlẹ́kẹta wọ́n ní a ní òbúrú tọ́ bá fẹ́ ẹlẹ́sìn tó sì tún lówó kò burú ṣé ìwọ lè owó rẹ ni àbí báwo kí ni benefit tó wà fọkùn ìyanu kọ́ kó mi lówó wọ́n ní ah, àǹfààní wà ń bẹ̀ gan o because olóma bọ́lé yóò ra àwọn ọmọ lọ skul tó lẹ́yìn náà èèyàn lè nídìí owó ń gbogbo gbàgbá alábọ́dá kó rántẹ́ alábọ́dá kó rántẹ́ sẹ́mi pé yín ọkọ láyé ìsìn àbí ọkọ wọn ọ̀pọ̀lọpọ̀ pin ni àwọn ti gba ṣòkòtò máa ń dìjọ́ gbé yẹ̀rì fún wa tó ti pé ìyàwó ní ká yẹ ọlọ́dà kan ti tu abẹ́ o ẹlòmíràn tà mí dáadáa torí de eléyìí tí òbí máa ń lo kí n bẹ́rẹ́ bìtì rẹ̀ kọ́kùn nínú òfin ṣẹ̀ríà ìwọ lọ́lọ́ ní kọ́ náwó lé lórí. kò bá àdúgbò jù bẹ́ẹ̀ lọ ìwọ lọ́mọ náwó lé lórí. jíjẹ mímu aṣojú ọwọ́ ìrìnjẹ́ ògbè ìwọ lọ́lọ́ ń dìbò. لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله. ẹni tó lówó tó pọ̀ wọn máa nánú ìta àkúntọ pọ fáwọn ìyàwó rẹ̀ wọn gbádùn dáadáa ẹni tá a sì fún arizikì má tí ó gbàyè nínú tó ní náà ìníkó náà ti máa ná torí láyò kẹlẹ́ fún wọn àwọn àfẹn ìlànà ajá nítorí wọn fún kálukú lọ́wọ́ sí ní kọ́ náà tọ́ eléyìí o túmọ̀ sí pé ẹ̀sùn ajé kí n máa tún fi kún tiẹ̀ rárá ìwọ lọ́jọ́ náà yẹn kíkọ́ ọ̀nà ilé lórí bẹ́ẹ̀ ni tí máa kó lówó gan kí ni bẹ́nẹ́fìtì rẹ̀ fọ́pin. ẹ̀rọ pé àwọn ẹni tó fẹ́ yàwó torí kó lówó àwọn ní bẹ́nẹ́fìtì igbó fẹ́ máa gba owó rẹ̀ ṣùgbọ́n wọ́n gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lẹ́sìn tó mọ̀ pé wọ́n lọ́nà sí lọ́rùn àyàn lé lórí igbó kọ́ máa ná yàwó rẹ̀ lórí kí bẹ́nẹ́fìtì rẹ̀ fọ́ tò ní bẹ́nẹ́fìtì kan lọ títí ju wípé tó bá wu ìyàwó rẹ volontarily tó ti inú ẹ̀ wá kó ń fẹ́ ràn ọ́ lọ́wọ́ òun fẹ́ fún ọ lówó lábàá. bákan náà wíwá tí àwọn rẹ bá fẹ́ yọ zàká ìwọ òsì lówó kọ́ yọ ọmọ ọkọ̀ burú. máa yàtọ̀ sí gbogbo ilé ká ń bẹ́rẹ̀ sí pẹ̀. torí ẹ̀ ilé túmọ̀ sí pé ńgbà tó fẹ́ fẹ́ yàwó àwọn òbí ọ lérè pé tó o ní tó ti jáde skul o sì ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó béèrè lọ́wọ́ rẹ báyìí wọ́n lọ wá béèrè pé iṣẹ́ wo lọ kọ́ tètè lọ lọ kọ́ ni àbí kéèkì sọ́yìn ọkùnrin kò yé wọ̀ lọ́wọ́ kí wọ́n béèrè pé tó ní sẹ́lá pátí ṣé òun lọ́kọ̀ rẹ ni àbí wọ́n lọ fẹ́ jọ́kọ̀ ọkọ lọ́yọ̀ kíyàwó bi léèrè eléyìí wọ́n ń pè ní kí nínú ṣẹ̀ríà kàbá kí sọkùnrin yìí kójú òṣùwọ̀n tó oníṣẹ́ lápá bàbá yìí bí a mọ̀ ń kọ́sẹ́ lọ́ọ̀nì gbogbo ṣé bàbá rẹ àti màmá rẹ wà tí ọmọ bọ́ mi kọ̀dájú owó ojú ìdúró níyàwó tẹ̀rọ pọ̀pọ̀lọpọ̀ sí ìtò níyàwó tó fi lọ sí gàràdé torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé tówó ìwọ ọlọ́jọ́ ràn yàn lé lórí kọ ọ̀nà lébìnrin lórí ọwọ́ àti ilé ńlá jáde kí ni bẹ́nẹ́fìtì rẹ̀ fún ọ. bóyá o lè fi sàǹfààní máa bá wá sẹ́ yá kọ́dà bàbá lágbájá ọmọ wọn gan mọ fẹ́ ọkọ ọmọ wọn masha Allah jókòó rẹ jókòó rẹ jókòó rẹ ó lè jẹ́ kí wọ́n tètè páàtì fáìlì rẹ̀ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ anábìyọ̀ sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ sọ fìyà ṣùgbọ́n ìdínú ìgbà tó sọ pé sọ̀fíyà min ajmali nisa'il alamin ìmbẹ́nu àwọn obìnrin tó rẹwà dùn gbogbo àgbáńlá yìí títorí ẹwà rẹ̀ lànàbì tí wàá fẹ́ kẹlà tìrúkọ ànàbì náà ló ti sọ fún wa pé fọ́nfọ́ bèrè ti dín ẹ̀rìbẹ́ yẹ̀dà ẹ̀sìn ní pàtàkì wọ́n dábẹ̀rù dábẹ̀rù gbogbo nǹkan yóò kọ́ ọ̀sẹ̀ yìí ìgbà tí wọ́n sọ pé sọ̀fíyà ẹ̀wọ̀n kó nìkan ni wọ́n pàkíyèsí pé ń bẹ́ ní obìnrin tó rẹwà jù ní gbogbo àgbáńlá yìí ìgbà tí wọ́n sọ pé sọ̀fíyà ń ní obìnrin tó rẹwà jù wọ́n á túmọ̀ sí báwọn ìyàwó ànábì yòókù òbúrẹ́wà ni wọ́n kò túmọ̀ sí bẹ́ẹ̀ o kò sì túmọ̀ sí pé kẹ́mi tó dùbù rẹwà náà máa rọpò tiẹ̀ o táwọn akitọ̀ ńgbà tí wọ́n ti sọ pé kò túmọ̀ sí pé àwọn ìyàwó ànábì tó ń bá àtúnà rẹwà ajẹ́pẹ́ni tí ò rẹwà kọ́ àdúpẹ́ fọlọ́ ọlọ́run dá yẹn dá wọ́n láàyè ẹni tí àwọn kan wò pa wò lè fẹ́ láéláé obìnrin tí òbí tí tí òsè kí lẹ́nu kó kù lé lórí ah èèyàn lọ́dà tó báyìí. ẹni tí wọ́n ti sọ pé ọ́ ah! ọ̀dà gbogbo tó bá gbà lẹ́jọ́ fún ọ̀fẹ́ náà lẹ́nu kọ́ ọ̀fẹ́ fún wa ni kí ni torí tọ́ lọ. eléyìí túmọ̀ sí pé àdúpẹ́ fọlọ́ torí pé tí ọba jẹ́ pé bẹ́ẹ̀ lọ́lọ́run bá bá ṣe ni wà láàrin tó lè lẹ̀ wọ́n ti pọ̀ jù. kọ́dà ẹlòmíì òun gan wúra rẹ̀ nínú àwọn obìnrin. ó tún kọ́gbọ́n kọ́gbọ́n kọ́gbọ́n lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ lákun kó wọ́n ṣe káná ẹ lákun ẹsẹ̀ mi tó jẹ̀ sí báyìí kó wọ́n ṣe ẹ lákun. wọ́n kọ́ gbogbo ẹ̀ títí wọ́n á pẹ́lẹ̀ wọ́n á rẹ́ nìkan ṣe arábìnrin yóò wù mí o kò rẹ́nì kẹsì rẹ̀ yóò mú wa wò pé kó lọ́lọ́ ti wá dàn má sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀dọ̀ dáa lakọ́nàkọ́nàkọ́nà lẹ́nzánà ṣe àṣẹni kàfọ́ yìí. níjọ́ tó lọ́n bá gbé ẹni tí ó fẹ́ ọdẹ yóò mọ̀ pé kó lọ́wọ́ wá wọ ìwọ obìnrin tó ọdẹ àti báyìí. ìwọ náà mọ̀ ọ́ pé ẹ̀dàpọ̀ ẹ̀ má tẹ̀mí jẹ ẹ̀ má gà mí wọ́n náà. torí pé

ànábì wa ní bí bọ́ táwọn bọ́kọ̀ ẹ̀rú kúrò lọ́rùn rẹ̀ ní sọ̀dá àti rẹ̀ báwọn mi ti ṣe fẹ́ lọ. tọ̀wọ́n wá nílé yìí ó di sunna lil ummati ila yawm al-qiyamah ó ní ìlànà ó jọ ànábì sallallahu alaihi wasallam ìjọba ìlànà al-qiyamah ibi tó máa pín ẹrú gun àwọn obìnrin tó máa pín fún wa gbogbo ẹni tó máa pín fún wa a lè pé àti bíbọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn rẹ̀ sọ̀dá kiri afẹ́. nítorí pé bíbọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn rẹ̀ kìí sowó ṣùgbọ́n máa dowó. a ti mà nínú ṣẹ̀ríà ike sọ̀dá kí gbọ́dọ̀ jẹ́ owó àbí ntí máa dowó máa ló ń ọ̀hún máa yóò dàpọ̀ wọ́ọ̀mù máa lẹ́nu kọjú owó àbí kọjẹ́ ní tí máa padà di tó ní ìṣirò owó ẹrú owó ni àbí èso owó owó ni torí ẹ̀ láti sọnù ṣẹ̀rí àìpé tẹ́ranko ni àbí èèyàn ẹrú tẹ́ranko ni àbí èèyàn ẹ̀yin lẹ sọ fún èèyàn nínú ṣẹ̀rí ìyapa ẹ̀ wá sí èèyàn ni àbí ẹranko nítorí pé òun ń tiẹ̀ Ọ na náà láti kó kírun tó bá jẹ́ mùsùlùmí òun náà gbàwẹ̀ kí wọn náà ti ń gbàwẹ̀ tó bá jẹ́ mùsùlùmí. sòtẹ́ ẹranko ní máa kírun iji ẹranko ní máa gbàwẹ̀ ìdí pé sèèyàn nínú. àmọ́ ní tí máa mẹ́rù mú lọ́jà tó gbogbo máa tẹ́lẹ̀ wé kọ́ pé ọmọwé kọ eléyìí yóò tó màálù mú torí màálù máa fẹ́ kọ́ máa sọ àsọ màálù méjì lẹ̀ ọ̀fà wọn tẹ̀kọ́ wọn yóò tó wọn torí dídùn tí ti sọ pé séèyàn ni torí pé wọn máa àwọn ìta èèyàn èèyàn ní máa torí sọ pé séèyàn ni àbẹ́ ìgbà tí tí wọ́n bá sọ pé ọgbọ́n ẹrú kúrò lọ́rùn rẹ̀ kọjá sọ̀dá àkè rẹ̀ tó lọ sàbí èso kìí sowó ní ìsìn ṣùgbọ́n ìdí ìdòwò ni. nítorí kò ń kankan fúnra ara rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí ni owó nínú dúkìá rẹ̀ ni. ọwọ́ sọ pé o ṣe sísọdọmọlúàbí o ṣe ní sọ̀dá àkè rẹ̀ kìí sowó ló fún gàgà ṣùgbọ́n tí máa dowó ló fún. torí ẹ̀ wọn lé léyìí di súnà kójú anabi sallallahu alaihi wasallam lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkèyàn kéèyàn bọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn ẹrú rẹ̀ kéèyàn wá ti gbogbo gbé bọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn rẹ̀ ní sọ̀dá àti rẹ̀ yọ wà tààrà bẹ́ẹ̀ yóò di ìyàwó èèyàn. torí ẹ tí ẹ bá fún yín ròyìn tó ní mo ti bọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn ẹrú mi mo ti sọ mo se bíbọ́kọ ẹrú kúrò lọ́rùn ẹrú mi ní sọ̀dáàkì rẹ̀ bíbọ́kọ ẹrú lọ́rùn rẹ̀ ọlá làáfíà yìgì náà ń kọ́ ó di ìyàwó fún un eléyìí òbúkátà wọlé kankan àbí ẹ̀yẹ wa òbúkátà wọlé àǹfààní tó wà nù àǹfààní tẹ̀sẹ̀ máa wá wá wọn lọ lú wọn dálé yá rẹ̀ nígbà tó ti fún lómìnira ó ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ tí wọ́n nímọ̀ nípa tọ́kà tí wọ́n sì nípa hadith kẹ́bí imam ahmed. apákan nínú àwọn olùmọ̀ sọ pé rárá o ilé ìjẹta níbi sọ̀rọ̀ wá àdúgbò sáwọn míì nínú àwọn àjọ rẹ̀. gẹ́gẹ́ náà bá ti ṣe sọ wípé tóbi nìkan bá wá tó bá fi ara rẹ̀ tó gun ànábì náà nàbì. tóbi nǹkan bá ní ìwà anábì mo gbọ́ ọ lára mi mo gbọ́ ọ lára mi nu obìnrin yẹn di kí ni fànàbì tó di ìyàwó fànàbì sọ̀rọ̀ wá àríwá àríṣọ àbùkátà wọlé àbùkátà kan. àwọn akọ́kàn náà olùmọ́ ní kábọ́kùn kúrò lọ́rọ̀ ẹrúbìnrin kó di sọ̀dáàkì rẹ̀ káfífẹ́ tànàbì nìkan ní gẹ́gẹ́ bá lọ́n ti ṣe bọ́lọ̀ ti ṣe gbà fànàbì sọ̀rọ̀ àríṣọ lẹ̀ tó tóbi ní bá gbòǹgbò ànábì láàrọ̀ òun ó di ìyàwó bá nàbí sọlá ìsọlẹ yàtọ̀ sáwọn èèyàn yòókù kọ́ọ̀dì sọ̀tẹ́rì lẹ́kẹ̀mẹ̀ndò ní mọ́mìnì àtìlẹ́yìn fún ànábì yàtọ̀ sáwọn olùwàgbọ́ òdodo yòókù wọ́n ní bẹ́ẹ̀ náà níbí. ṣùgbọ́n ààrẹ rí kan tó sọ pé bẹ́ẹ̀ náà níbí títóbìnrin bá fi ara rẹ̀ fún ànábì sọlá ìsọlẹ lọ́nà tó pé kí ẹnìkan ni ṣùgbọ́n ti pé tó máa bọ́ kúkúrò lọ́rùn ẹrúbìnrin tó máa ti ń sọ̀dá àfi rẹ̀ ààrẹ rí kan tó sọ pé tà kò sí ọ̀rọ̀ nínú wípé tá a nìkan torí àwọn ní sọ́kọ́ àlùrẹ́ máa wù warathatu al-anbiya fún àwọn afá àwọn olùmọ̀ àwọn olójoogun àwọn ànábì kóbìnrin kan wá sọ fún wọn náà pé mo gbọ́ lára mi ló di ìyàwó rẹ kẹlẹ́ kó sì ti jẹbẹ. ìwọ tí ìta ìtumọ̀ kó ń pọ̀ lára òun wọ́n náà wá sọ pé owó ọ̀fẹ́ owó ọ̀fẹ́ owó ọ̀fẹ́ normal process kí bàbá rẹ̀ ó fi fún ọ kí wọ́n náà sì gbà owó ọ̀fẹ́ ọlọ́run sọ̀kọ́ jẹ fún ọ kàkó ọmọ lọ. lẹ́yìn rẹ̀ anábì sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ Maymuna bint al-Harith al-Hilaliyah ó ń bẹ nínú àwọn ìyàwó tí anábì fẹ́ gbẹ̀yìn anábì fẹ́ ní Mẹ́kíkà nígbà tí wọ́n lọ sí umra tó wáyé lẹ́yìn Sulhul Hudaybiyah tí wọ́n ń pè ní umratul qada. ṣé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam wá bẹ́ẹ̀ lọ́wọ́ aṣọ ìhram lọ́fẹ̀ẹ́ ni àbí wọ́n ti gbọ́ aṣọ ìhram lẹ̀ ìyàpọ̀ ẹ̀. tolúkà ti mà nínú òfin ṣẹ̀ríà ike al-muhrimu la yankih wala ẹni tó gbé ìhram ògbọ́dọ̀ fẹ́yàwó fún ara rẹ̀ wàlá yónkà àti gbọ́dọ̀ fìyàwó fún un wàlá yónkè kò sí gbọ́dọ̀ kó obìnrin fẹ́ lómi òun ọ̀gbọ́dọ̀ fẹ́ fúnra rẹ̀ àgbọ́dọ̀ fi fún un òun sì gbọ́dọ̀ fi fẹ́ lómi báyìí wàlá yá tó ọ̀gbọ́dọ̀ kó obìnrin sọ̀rọ̀ pé mọ̀ fẹ́ ọ. ẹ wá wo ibi táwọn èèyàn ti gbẹ́sìn yìí ní nàìjíríà lẹ́kọ̀ọ́. tó máa ń lọ sí hajj tó bá di yọ̀mù tàwíyà ọjọ́ kẹjọ oṣù zèlhìjà ìwà ń wòran ní mìíràn ìjọ àràbà ń kọ̀la gbogbo alálàájì àwọn aláìmọ̀kan tọ́jà pé tọ́jà lọ́dọ̀ tí wọ́n ti kọ́ kí mẹ́nu lọ wọ́n tó wá máa fojú sí. àwọn obìnrin tí wọ́n wá jù lára dáadáa pé ah mo lè wọ́n wà nàìjíríà dáàrí ọ̀ ti gbà pípín ìgbà tí yẹn wà nù ihram yẹn kó o tiẹ̀ gbọ́dọ̀ bóbìnrin sọ̀rọ̀ fẹ́. ìwà wúrọ̀ tó máa ti àràbá dé la ilaha ìwà ajájà ìjọba bọ́ra tí òdodo wọn ti gbọ́ra alẹ̀ ṣùgbọ́n kò wá yẹ kọjá pé tí ọ̀dà aláfi parí rẹ̀ níbi lọ́yẹ kọjá pé xìdáàmù ó mi. Ntọ́ dáa lọ́yẹ ká fi parí dáàjì wa. Torí ẹ̀yà kọ́ wà láàrin àwọn olùmọ̀ pé Maimuna yìí. Yàtọ̀ bí sọ̀rọ̀ wà wà àríwá rẹ̀ sẹ́gbẹ̀ tí wọ́n fẹ́ ni. Nígbà tí wọ́n á nu ihram àbí lẹ́yìn tá ti bọ́ra lẹ̀ ọ̀pọ̀hì òní wípé ànábì fẹ́ báyìí alḥàlà minha alṣàhì lẹ́yìn ìgbà tí ànábì ti bọ́ra alẹ̀ nínú aṣọ ìhrọ́m wọ́n ti parí umra lànàbì tó ṣe kíni ìní wọ́n tó fẹ́ Maimuna. bàbá kan nínú àwọn olùmọ̀ọ́ ní kó tó bọ́ ìhrọ́m lẹ́yìn bẹ́ẹ̀ ni Ibn Abbas sọ ṣùgbọ́n àṣìṣe ni Ibn Abbas ṣe kí ẹbí mi nǹkan yìí ti sọ́ọ́ bí kò náà sí i. Ibn Abbas àti ṣe lóṣù tó ń pè Ibn Abbas òbí ọmọ àgbàáni ó wà kékeré ńgbà yẹn kò lè máa ń dín lọ tí ń bọ̀ lọ títí bákan ọ̀rọ̀ afẹ́rẹ́ ni afẹ́rẹ́ ni ìgbà ó gan ló tún tẹ̀lé kò lè mà. ẹni tí ó jẹ́ wípé lànàbì sallallahu alaihi wasallam wọ́n fi ṣe ẹni tí ń lọ títẹ́ fún ìmúnà mídíétọ̀ òun náà ni ọ̀làdàbí rántí yóò tún ajíṣẹ́ ọ̀làdàbí rántí yóò tún ajíṣẹ́. Abu Rafi' akhbara annahu halala nítorí fún wa ní pé ànábì ti bọ́ra lẹ́kọ̀ọ́ tó fẹ́ Maimuna. Ibn Abbas kọ́ ni wọ́n rántí bó tilẹ̀ jẹ́ kó máa yá àyà ni Maimuna. Àbúrò màmá ni Maimuna. Ṣùgbọ́n kọ́ ni wọ́n rántí àbúrò màmá rẹ̀. àbúrò ọ̀fẹ́ ni ara sí. àbúrò ọ̀fẹ́ tó wá jẹ́ aláìrìnà òun sọ pé gbàtà nàbí fẹ́ alabi ti ṣe kíni ti bọ́ra alẹ̀ wọ́n ti parí ọmúra. nínú àbáàtì tí wọ́n ọ̀rẹ́ sí òun sì sọ pé wọ́n ò sì bọ́ra alẹ̀ títa wọn lágbà láti àkàtẹ́ni tí wọ́n ara sí lágbà. tẹ̀lé túmọ̀ sí pé àsìkò tó wà nù ìhàn ọ̀gbọ̀dọ̀ ikọ̀ fẹ́yàwó. ọgbọ́dọ̀ kò fi fún yàn wọ́n ti gbọ́dọ̀ fi fún wọn náà. àbúrò ọ̀fẹ́ sọ pé kóńtù alẹ́sẹ̀fìrù bẹ̀yìnà kóńtù alẹ́sẹ̀fìrù bẹ̀yìnà wò hàn. èmi ni mo jẹ́ alárinà láàrin anábì sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ àti mẹ̀múnà. wọ́pùnù àbẹ́sìn ìdáka lẹ́hùn náhùn àṣírí sẹ́ni. ibùnú àbẹ́sìn lásìkò tá a sọ̀rọ̀ yìí kò tí ì وكان غائبا عن القصة ولم يحضرها قلت لك وما بعدين قلت لك قلت لك torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀rọ̀ àbúrò ọ̀fẹ́ òun lọ wọlé torí de lẹ́yìn bẹ́ẹ̀ ló ti wá nínú hadith wípé àbúrò ọ̀fẹ́ òun lọ bẹ láàrin wa. tọ́ eléyìí ti hàn wá o ike kò burú nínú òfin ṣẹ̀ríà wípé kí ọmọ ìyá bàbá èèyàn fẹ́ obìnrin kéèyàn wá fẹ́ àbúrò rẹ̀ àbí kéèyàn fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tòsí tó burú rẹ̀ ọ̀nkù rẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́ obìnrin kan ibi tẹ̀ tí wọ́n lọ kí wọ́n jọ kàn wọ́n ní kọ́ ká lọ àwọn fẹ́ lọ kí àná àwọn wọn náà bá rí ọmọ kẹlẹ́ ọdún maṣọ ọgbọ̀n maṣọ tó ọba fipamọ́ sínú rẹ̀ ọba padà wá tó ní àbúrò bàbá rẹ̀ ó ti fẹ́ tàbí wọn kò sí tó burú. Abbas àbúrò bàbá ànábì ni òun fẹ́ ẹ̀gbọ́n Maimuna ànábì sallallahu alaihi wasallam ọmọ ẹ̀gbọ́n Abbas ni òun fẹ́ àbúrò ìyàwó Abbas ti ń jẹ́ Maimuna kò sí tó burú. kódà èyí tó dínà òbúrúkẹ́gbọ̀n rẹ̀ ọ fẹ́. ẹ̀gbọ́n tí wọ kọfà burú tuntun burú mẹ. ọ̀tọ̀ọ̀tọ̀ ni kìí ṣe pé wọ́n lọ jàmá àbẹ́yẹn ọ̀tẹ̀ yìí kìí ṣe wọ́n lọ fẹ́ gba àdàbúrò ẹ̀gbọ́n rẹ fẹ́ gbọ̀n wọ́n fà burú má fi bákan náà bí ikú kò sí tó burú tó kó because kìí ṣe gbogbo èèyàn iná ló lè máa fira ara rẹ̀ lọ bóbìnrin sọ̀rọ̀ pé mo fẹ́ fẹ́ ọ. bóyá látàrí ipò ńlá tọ́lọ̀ ń gbé sí bóyá látàrí wípé kọ̀ọ̀mọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ó lè fẹ́ bá sọ̀rọ̀ kó nífẹ̀ẹ́ rẹ̀ kọ́ máa kí ló pé oṣù sọ̀rọ̀ kan ni o ẹ gbọ́n náà ọ̀dà àjà sọ ti jọ mi. Ìtura ti kí ló lò ó jọba máa ń pé ta ni dẹ̀pẹ̀ yìí ó ti dẹ̀pẹ̀ ní ti ń wá ni ò jẹ́ kí ọmọ bóun ti tu ọ̀rọ̀ àwọn kan sì wà tó ti fún àwọn pàfẹ́ nípa ká sọ̀rọ̀ ẹ̀ sórí tó wà bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀ ń báyìí ó lò fẹ́ fẹ́ ọ ìyẹn dáadáa ni o.

gbọ̀dọ̀ ẹ̀kọ́ ronú dáadáa ẹni tó bá máa fẹ́ orúkọ ti ń gbọ́n orúkọ ọmọ tó yẹ orúkọ wọ́n ti sọ pé wọ́n gbọ́n wọ́n lọ ọmọ tó yẹ. èbí tó máa ti ń gbóná fún un. ẹ jọ sí ẹ̀yin lẹ́fẹ́ fẹ́ mi ní àbúrò ẹ̀yìn yẹn onímọ̀ wá ti tẹ̀ fún ẹ o but mò ń tẹ̀ sọ fẹ́ kókó ronú ni o. ìjọba ní kọ́lá rìn náà gba. ìyàwó fẹ́ ẹ wá ní kọ́rẹ́ ọmọ dàrú tí ò ní gbiná ọlá yóò gbiná ló ti wúwo ló ti wúrú wọ̀ dára rán rán pé bá wa jíṣẹ́ ṣé ìjọba rárá kó tọ́fíìsì kíkọ́ lọ máa ṣe ń òpin rẹ̀ ní pé tí wọn bá rí ìwé yẹn fi jíṣẹ́ fẹ́ni tí wọ́n fi rán ni wọ́n ti ṣe kéne láti sẹ́ńdà wọ́n dá padà wọ́n wá jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ jíṣẹ́ àpàtì kọ̀ọ̀la àwọn ọmọ ọlọ́mọ ọwọ́ kò lọ tí ọmọ lẹ́mẹ̀wá ọmọ lẹ́mẹ̀wá mo lè wáyé títẹ̀ rẹ fún ẹni but uh, you have to think wise and look at ah, look at ẹni ọ̀gbẹ́ mi ta lóòkù lọ́wọ́ àwájú ẹ̀ tó ti gba obìnrin má ẹni tó fẹ́ fẹ́ lọ́ọ̀nù páyọ̀ lọ kò sí tó burú nu fún ọrọ̀ àmọ́ páyọ̀ náà ń gbàdọ̀ bá fẹ́ jíṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé tó dáa jù nípa ọmọ rẹ nìkan tó dáa jù náà because pàápàá láyè sìn. tọ́gbà padà rúbìnrin yẹn fẹ́ ọ̀rẹ́ rẹ̀ ń láíláí yóò jẹ́ pé ó ní influence kan lórí ìyàwó rẹ̀ pàápàá jùlọ tọ́lọ̀ ń bá lọ gbàdúrà rẹ̀ tí ìyàwó yẹn ń gbádùn lọ́dọ̀ rẹ̀ ṣe ọ̀nà pé o tó máa sọ̀gbé báyìí táwọn náà ká mú ọ wá bẹ́ẹ̀ àbí òye tó wàhálà yẹn ọ̀sẹ̀ kù láíláí yàtọ̀ sí pé. ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn gan tó bá padà rí fẹ́ láyè sínú o ó lè máa yàn ìyàwó rẹ̀ lálẹ́ wọlé ẹ̀yà àdùbìlá torí di eléyìí báyìí kí ló wá jẹ tó o fi mọ̀rọ̀ sọ wọ́n fúnra ara rẹ ní kọ́ lọ sọ̀rọ̀ lẹ́yìn náà kí ni wọ́n sọ kankan ronú sí ọbẹ̀ fẹ́ ọ ó ti

a kò lè tẹ́sẹ̀ òwúrò wáyà òjò tiẹ̀ lọ síwájú torí báwọn obìnrin kan náà wà tẹ́pẹ́rù rẹ̀ làwọn náà straight straight forward go to the point mo fẹ́ fi ọ èmi náà gbà kò sí wàhálà àwọn gbogbo pé àwọn ti tẹ̀ máa rán yẹn àwọn àti wọlọmọrọ sọ wọlọmọrọ sọ ìtàkìlólù tẹlẹ ìjẹun ti ṣe jẹ ń bẹ̀rù àmọ́ tí wọ́n bá rán yẹn tó burú ń bẹ̀rù tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n tún sọ wípé náà àwọn ìyàwó àti Rasulullah àdùsọ́lẹ̀ lóbìnrin kan tí ń jẹ́rọ Rayhana bintu Zayd an-Nadiriyya nínú àwọn Banu Nadir àwọn míì tún sọ wípé Quraydiyya ni nínú àwọn Banu Qurayza ọ̀nbẹ nínú ẹni tí wọ́n mú lẹ́rú gun ní ọjọ́ tánàbí sọlá àbísọ́nà tó pé láyé sọlá yẹn na àhàdùn mí kùn làásùrà ìlà bíi bẹ́ẹ̀ ni kúrẹ́ ìwà ẹnì kánú yín mo búra o gbọ́dọ̀ kí ìrun àṣírí lónìí àbí lọ́dọ̀ àwọn ọ̀nà kúrẹ́ ìwà. táwọn sáré kan kí ìrun lọ́nà táwọn fẹ́ gbé àfi táwọn bá dán ọjọ́ yẹn wọn lóbìnrin yẹn bẹ́ẹ̀ nu ẹni tí wọ́n lẹ́rùgùn tẹ̀sí mọ̀ pé ti sáàì ẹ̀sọ́ ni ọ̀gbọ́n ẹnìkan tó àbúwà kọ́ọ̀t. Tàn. Sàádù bùnú Mùhàn tọ́jà jọjọ yẹn ó ní kó pa gbogbo ọkùnrin wa. Ó sì kó àwọn ọmọ wẹ́wẹ́ àtàwọn obìnrin lẹ́rùgùn. Ìjọ ìran wa ń béèrè pé bóun láti mọ ọkùnrin nínú àwọn ọmọ tí wọ́n tẹ̀sẹ̀ ń dàgbà yìí wọn ni ẹwọ abẹ wọn ìtọ́ba ti hun wọn abẹ ọkùnrin yẹn náà ní sáà ní kúrọ̀bì tí ń fún wa ròyìn ètò àìkọ́ padà dẹni tí ń pèrò ní kùbà ọ̀padà gba Islam tiẹ̀ ni wọ́n bá tú sòkòtò wọn wọn á rí i pé òun tí òun hun abẹ dọ́là fi yọ ọ̀nà ọgbà Islam lẹ́yìn rẹ̀ ọ̀dọ̀ kan náà ti ń pèrò fún ànàgbà Muhammad sallallahu alaihi wasallam eléyìí ń bẹ́ẹ̀ náà ní dáa láti fi mọ ikú gbogbo ẹni tí irun tó yí tí máa ń wù ní àyíká abẹ́ tó bá ti lè wù ó ti ni kó gbogbo àwọn obìnrin lẹ́rùgùn àtàwọn ọmọdé wọ́n wá lóbìnrin yìí ń bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n kó ní ẹrùgùn jọ́nà. ó wọ́n bẹ nínú ẹni tí wọ́n fún ànábì sọ̀rọ̀ wá àríwá yìí ṣẹlẹ̀ ànábì torí àwọn ẹgbẹ́ tó ṣẹlẹ̀ sí kọ̀fíyà bẹ́ńtò ẹ̀yẹ yìí. lẹ́yìn rẹ̀ anábì kọ́lẹ̀ ní kíkọ̀ kan lẹ́yìn rẹ̀ anábì tún dá padà wọ́n kọ́lẹ̀ ní kíkọ̀ kan wọ́n tún dá padà. èyí lẹ́yìn túmọ̀ sí pé akóbìnrin lẹ̀ gẹ́sẹ̀ kankan kan sí ojú òrìrì anábì ọ̀sán lọ́wọ́ àdùsọ́ lọ́wọ́ akóbìnrin lẹ̀ wọ́n tún dá wọn padà torí pé ń gbà míì kò sí tó ṣe bá obìnrin aláìgbọràn wíbi kẹ́kọ̀ọ́ lẹ torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin làákà ẹ̀wọ̀n ma lọ́wọ́ ọgbà tí wọ́n ti tí wọ́n ti lọ́kọ ẹ̀ ni ìwà burúkú bẹ̀rẹ̀ lórí tìrìkì tí màmá àti màmá ńlá rẹ̀ tí wọ́n mọ̀ rí sí. tòtò bá ti wá rí pé ìwọ ọkùnrin kò ti jù

ìgbà náà lórí rẹ̀ ó tó rọ̀ torí ẹ̀ àdébì tó wá sọ yìí pé àbọ̀wọ́bọ̀ ìhàlẹ́rì ìrànlọ́ ọ̀pọ̀lá kìí sàdé nítorí ànábì sọ̀rọ̀ máa rí wa rí sọ. ìgbé nítorí ẹ̀tọ́ tó náà ti kó ìrà jù ní ká kó obìnrin lẹ̀ kìí sàdé torí ẹ̀kọ́ náà mú àdébì wá pé bóyá fún ẹ̀kọ́ náà kọ́ ìyàwó rẹ̀ ọlọ́ngbà kọ̀ọ̀kọ́ lẹ̀ tó bá jẹ́ pé kúkọ́ lẹ̀ náà bá lọ́rọ̀ rẹ̀ ọgbà kọ̀ọ̀kọ́ lẹ̀. lẹ́kìn ìwà ń ṣe kí tó ya bàbá dídìn tó ní ti tọrọ akọọlẹ o torí tó ṣe bá máa kọọlẹ o torí tó bá ti pọ̀ jù náà kò ní kàákùn pé ọ̀hún lẹ̀ lẹ́yìn ikú sàárè àmọ́tí ọ̀gbọ́kọ̀ sọ́rí bá ní gbẹ́wọ̀ torí parí di eléyìí fún ọ náà sí lò lò lọ́nà tó ti pé àdéhùn yẹn kì í sàdé níta rí nínú òfin ṣẹlẹ̀ àní pé wọ́n ń fẹ́ra wọn ìsìláàmù gbà kí wọ́n fẹ́ra wọn nítorí kí wọ́n lè gba àjọ di wípé ikú ló tún wọn káàlì asúlù fífẹ́ rẹ̀ nínú yẹtẹ pé ìsìláàmù ní kẹ́ fẹ́ra yín títí ìgbà díẹ̀ ìgbésàlùkù ó ti di pa ilẹ̀ ẹlọ́fà ló ti wá nù ní ṣẹ̀rí àgbẹ̀ tí yẹn bá fi lè fẹ́ obìnrin on contract base wípé títí ìgbà báyìí oṣù kan ọdún kan ọdún mẹ́wàá náà láti fi adipad ilé ìwọ̀n pè ní ìdíwájú múdà àwọn kọ̀tọ́ yẹn pé ẹfẹ́ ra yín pé ẹfẹ́ jẹ̀gbádùn ní fúgbà díẹ̀ kọ̀tọ́. wọ́n dàbí ìgbà tó ṣe pé ọbẹ̀ tọ̀ wò kó lọ tọ̀ wò islam ọ̀gá bẹ́ẹ̀ torí ẹ̀ lànà bisọ̀ lọ́wọ́ àdìsọ́ náà sọ pé láàrin ọlọ́run dẹ̀wọ̀ àkínná wọ́n so so ń ti wípé àdéhùn yẹn sàdé ṣùgbọ́n kò túmọ̀ sí pé tó ti wá pé ọ̀rọ̀ tí ò tọrọ kò sáyé kọ́ kọ́ọ́lẹ̀ ni nígbà tí èsì nǹkan ṣe ọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé lẹ́sẹ̀ bá ti wàhálà kó tó fẹ́ obìnrin wọn àwọn lọ. wọ́n kẹ̀ mọ́ ń títí máa mú lọ tí kọ́ọ̀lù ní ti tọrọ ọ̀nà kọ́ọ́lẹ̀. wọ́n bàbá lọ wọn láwọn àwọn ronú sí gbogbo fámìlì rẹ wá wọn láwọn ronú sí tẹ̀wọ̀n tó bá tó bá bọ́ sí ọ lọ́wọ́ kò ní kẹ́kọ̀ọ́ bọ́ ọmọ lọ́wọ́ lẹ́yìn náà kí ètò ṣe sọ̀dá kí pọ́n méjì àbọ̀ lọ́sàn owó tó ọ̀sán kí kò ní fẹ́ sófo rẹ̀ eléyìí náà wàá túmọ̀ sí kókòrò náà wọlé ọkọ̀ kọ́ wá gbọ̀ tó náà máa ṣe bó ṣe fẹ́ tọba tó kọ kó lẹ́tọ́ bá tó bá pa rẹ lóbi ọ ṣé bàbá rẹ kọ́ lóbi bàbá rẹ lóbi tó bá jẹ́ ìyá rẹ lóbi ọ ìyá rẹ lóbi ọ̀rọ̀ tó ń sọ wọn á káàbò torí pọ́ǹpìnrin míì ti wọlé ọkọ̀ ọkọ̀ wá di gbà wẹ́wọ́ ó di mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀pìn ni pẹ̀lú àwọn obìnrin báwọn àwọn obìnrin kò ní sàgbárkà nìyẹn àwọn obìnrin kò lórí lọ́wọ́ nìyẹn àwọn obìnrin kò dúró gbẹ́kọ̀ọ́ nílé ìyá rẹ̀ kó tó lọ ilé ọkọ nìyẹn. irú rẹ̀ wá dábàá rí ọkọ gbé ọlọ́wọ́ sànù wa torí di eléyìí ànábì sọ̀rọ̀ máa ń sẹ́lẹ̀ wọ́n kọ́ ọ́ lẹ̀ wọ́n tún dá padà. apákan nínú àwọn olùmọ̀ sọ pé kì í ṣe ìyàwó máa rí wa rí ẹrú ni nínú àwọn ẹrú máa rí wa rí apákan nínú wọn apákan kí ọjọ́ mẹ́la àwọn tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ kó tó kú ọjọ́ mélòó ọjọ́ mẹ́sàn torí ẹ̀ kò sí ìyapa ẹnu nípa pé Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní bẹ́ẹ̀ náà àwọn obìnrin tó ṣe pé Ànábì wọ́n bẹ nínú àwọn obìnrin. tó ti bá ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń fẹ́. nígbà tí ọ̀wọ́lé ànábi wọlé láti lọ́ọ́ bá sọ̀rọ̀ fẹ́. obìnrin ẹ̀ bá ní a'udhu billahi minka. ọ̀sọ̀ bá ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là. síra rẹ̀ tó ní di umul mọ̀kùnrin torí ẹ̀ nígbà tí èèyàn bá ti sọ pé òun ọ̀fẹ́ ọ fún ìfi tipátipá fẹ̀yìn. Ṣàǹkẹ́ ní ìfihàn sọ wípé a'udhu billahi min mọ́ṣáàdì ọlọ́run kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì sọ̀rọ̀ àfilẹ̀ ọ̀fẹ́. Kí wọ́n ló ti wọ nígbà tó ń wá ẹ̀tọ́ lọ fẹ́fẹ́ tó lòun ọ̀fẹ́ ọkọ̀. Ẹ dákun bọ̀ dáǹfẹ́ yín ẹ tún lọ dènà dé pétọ tọba gbà lẹrọ wàláhì wàláhì wàláhì wújọ náà á ní wọn ti ti gómìnà sáláyé wọn lọ fẹ́ràn rẹ dọba wọn ti lọ kórìíra rẹ dédédé dọba tó sẹbọ yẹ pé wọn wáyàwó jẹ síwájú nù torí gbogbo obìnrin tẹ bá fi tipátipá fẹ́ ẹ bá lo oògùn fẹ́ fífẹ́ tẹ bá jọ dára oògùn ọgbà jẹjọ kan náà pápá tó bá ti jẹ ní ọlọ níjọ́ tó gùn bá ti bàjẹ́ sọ̀nà kó gbé débẹ̀ nù kó gbé débẹ̀ nù torí ẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin kan àlùkẹ́ gbé yà òun náà lọ́sọ̀ pé àwọn òbí láì mí ń kà ànábì sọ̀rọ̀ àfi ilẹ̀ bákan náà ètò tí wọn bá ànábì sọ̀rọ̀ wá sí náà tó náà fi rọrùn fún ànábì ń bọ ànábì láàrọ̀ ànábì ọ̀fẹ́ o ẹlòmíì nínú àwọn sàbí ànábì fúnfẹ́ lórí ntọ́ha nínú Al-Qur'an. ìgbà tó ní òun fi rọ̀bá ànábì kánábì ọ̀fẹ́ o ànábì sì wò bàtà wò wọ́n sọ̀rọ̀ ara ẹjú lẹ́nu ọ̀sọ̀rọ̀. sẹ́mi pé nínú nǹkan tó káyàn láyà bí irú eléyìí ọ̀pọ̀ odidi èèyàn tó gbéra rẹ̀ wá kó ń fi rò fún ọ. ó ti túmọ̀ sí pé nu sẹ̀ríà kò tó burú bẹ́ẹ̀ kóbìnrin ó ṣe interest nínú ọkùnrin kan kò tún burú nu sẹ̀ríà kókùnrin kan ṣe interest nínú rẹ̀ kó náà wá wò ṣe pé wọ́n kọ́ lórí tó lọ fẹ́fẹ́ fa olókọ́ lọ́rọ́ọ̀ṣì rẹ̀ gbígbé báyìí báyìí báyìí wá wò tọ́tí ọlọ́run tó bá wù ọ́ wọn náà wá tètè sọ pé tọ́ àjẹkùn wọn fẹ́ ìgbà wò ọ̀sọ̀rọ̀ àìsọ̀rọ̀ ti túmọ̀ sí pé ọ̀fẹ́ ànábì wò lọ. tọ́ ó túmọ̀ sí pé ìgbà tí wọ́n arúgbìn tó fẹ́fẹ́ kò wá láǹfààní àti wojú rẹ̀ olójú tì ọ́. wọ́n tó tọ́tọ́ bá lò sí ìyàwó tó má gbẹ́lòmíì fún ọ. sọ̀rọ̀ pé ibi táàpọ̀ gbé ọdẹ lòdì ló lọ́bàrà rẹ̀ o sọ̀rọ̀ àná bisọ̀ lọ́wọ́ àti làwọ̀ bàtà lè wá gbórí lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀kan náà sábẹ́ wọn ní bẹ́ẹ̀ bá fẹ́ mi fẹ́ sọ̀tàmà bẹ́ẹ̀ bá fẹ́ mi fẹ́. eléyìí ló túmọ̀ sí pé láyé wa tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin iná ni ọ̀rọ̀ kọ kéèbì béèrè tí wọ́n ń ṣe tó àwọn ọkọ náà wà àwọn náà ò rí yàwó kéèbì béèrè lóríṣiríṣi ṣùgbọ́n nínú kéèyàn láyà bùkátà máa bíà tí obìnrin ti ń wọ́kọ kó sọ pé mò ń wọ́kọ pẹ̀lú ògbó ọlọ́ èèyàn ò lè péjọ báyìí kó wá jẹ́ pé àwọn obìnrin ọgọ́rùn-ún wọ́n ń wọ́ ọkọ kálukú ò ní rọ́pọ̀ ń lọlé kò lè tètè. bọ́lá ọba ti lè pe súnà rẹ̀. ṣùgbọ́n tó tẹ̀lé lódodo ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin kìí sọ̀kọ̀ ni wọ́n wá. wọ́n wá ọkọ̀ tó di àkìlápá. tẹ̀gbẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀. pé bọ́yá náà ní gẹ́gẹ́ tó wá nínú náà lọ́pàá tán fi ń lé ńlẹ̀. bẹ́ẹ̀ sì mà bí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà míì níta ń wá tá a fẹ́ fi dèèyàn olóńkókùtà bá wa olùkó ti yé níta ń wá tá a fẹ́ fi dèèyàn òun náà ló ń kókùtà bá wa lófin yẹn kí ìwé ọbẹ̀ kà fẹ́ gba dìgírì fẹ́ gba dìgírì kejì o tún fẹ́ gba dìgírì kẹta lọ́pọ̀lọpọ̀ ló ń kó kùjà bá wọn àwọn fẹ́ẹ́ ti dé èèyàn ni tó fi jẹ́ pé àwọn èèyàn ńlá ní ọ̀fẹ́ wọn òní wọn kó kùjà bá wọn ọ̀pọ̀lọpọ̀ dọkumẹ́ntìrì ni wọ́n ń ṣe ní ìsìn fáwọn obìnrin tó gbà wí ẹ̀rí ńlá wọn ọ̀rọ̀ kọ àwọn ọ̀rọ̀ kéke kátó kọ́kọ́ ńlá because gbogbo ẹni tó bá ti rí wọn tó tó tó gbọ́ kàtígórì wọn tó ti gba báyìí ó ti gba báyìí lọ́rọ̀ ayé ẹsẹ̀ ni pé eléyìí ò ní dé kọ́ńtró. bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àtùwọ́n náà tètè ronú pé torí ẹni tí yóò gbé ilé tí ọ̀nà pàṣẹ tí wọn náà mọ̀ pa kò sí ìjẹyàwó. ìdínú tó fi jẹ́ pé the more tí wà sí ẹ̀sẹ̀ bá ti jọ wà lẹ́bù kan náà the more tí ò ní gbọ́rọ̀ sí ọ lẹ́nu. after all degree ni wọ́n náà gbà kí ló náà gbà dìgírì àwọn dìgírì kan ṣe ni ojú dìgírì kan lọ àbí káfù bóyá tó jẹ ju jẹ lọ torí wọn jẹ pass lọ gbàjáde ó sì gba second class ọ̀fà ẹ bọ́ọ̀lù tó lọ́kàá ló fi jẹ́ pé tó bá ti mọ̀ wọn ara rẹ̀ nígbà tó ti wá wà lẹ́lẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀ bíi two hundred level bíi kíní ìjọba lórí ọkọ rẹ jẹjẹjẹjẹ kò fi kọ́ tẹríba kò túmọ̀ sí kọ́ pa skúùtì o kò túmọ̀ bá skúù yẹn lọ ọlọ́wọ́ ọ̀ràn kọ́ lọ́wọ́ bí wọ́n ti san owó skúù rẹ̀ kí pé wọ́n á kàn yà ọ̀dà ó sọ àti lọ́ba bàbá rẹ lọ́ba bàbá rẹ pé kíni wọ́n lọ́ ọ̀ràn lọ bọ́ba ti san owó skúù rẹ̀ ó tún san tiẹ̀ náà tó eléyẹn. ìgbà tí ọkùnrin yẹn sọ̀rọ̀ bá àríwá àríṣẹ́lẹ̀ òun fẹ́ fẹ́ wọn wọn ní kí ló ní tó fún ní sọ̀dá kí ló ní tó fún lówó fẹ́ ẹ̀rí pé owó fẹ́ pàtàkì arákùnrin yìí wọ́n para kpòrò láàgìlà ìlọ́mọ ah, a adúpẹ́ fọlọ́ ọlọ́ngbọ́tẹ̀ bá dé ọba máa gbọ́ tó ti ṣẹlẹ̀ kò ní màtí dúpẹ́ fọlọ́ níbi ẹlòmíín ni wọ́n bẹ́ẹ̀ ẹbí ten thousand níbẹ̀ lápò rẹ̀ yọ ọmọ ogun kí wọ́n lò ní gàrà kí ló ní kí ló omi ten thousand ti tẹ̀ sọ̀rọ̀ ten thousand làwọn sọ ọ̀ wá pààyàn. nígbà tí ìsọ̀rọ̀ ten thousand lẹ́sùn. èèyàn ni odidi kọ́fẹ́ fẹ́yàwó yìí wọ́n ní kọ́ lọ wá nǹkan wọ́n kò sí mi kò sí kẹ̀kẹ́ lé mọ́mọ́ tí mo ti fi lélẹ̀. ẹ wo eléyìí túmọ̀ sí pé nínú òfin ṣẹ̀ríà ọkùnrin ò tí ì lówó lọ́wọ́ rárá kò sì tó ń ti lè rówó lọ́la kò bí bàbá àti ìyá rẹ ó lè máa gàárì mi eléyìí ẹ gbogbo ẹ kì í sìn kankan ní ìtiwọ lọ́nà òlówó àmọ́ oní tó lè fi sọ sọdá ọ̀fẹ́ yà wò torí pé olórí tó lè fi rú ẹrù tó sì lápá tó lè fi máa kó sẹ́ńtì àti ní ìṣẹ̀ṣẹ̀ àwọn tó bá ti lè jáde lọ́la kò ní mú wá ní less than five hundred naira. tó tẹ̀sí ma pé sẹ́ẹ̀ òtí bó tilẹ̀ kéré tó kọjọ́ kéèyàn jáde gbogbo omi tó yẹrẹ bá ti pé tọkọ rẹ lọ rú pampa yẹn yọ ọmọ kọkọ ló ní yàtọ̀ sáwọn ọkọ tí wọ́n ń kó wálé fún ọmọ ibi tó ti rìn tó ti béèrè tó ń kó bọ̀ síbò yàwó torí di eléyìí arákùnrin yìí oníkankan ó ní ọ̀dà ẹ tẹ́lẹ̀ wọlé òkú àtẹmẹ́mẹ́ hàdí. wá ìfẹsọ̀ wa kó nà fún sí o káàtó wọn fi rìn sí. ọ̀dà òun náà nìkan ló bìbí mà kó wò. wọ́n sọ iná ìmọ̀ tí máa ń pèjú ẹ̀ wá pé obìnrin tí máa ń wọ́kọ̀ kò lè wí kò ń wọ́kọ̀ ń máa rọ̀kọ̀. torí pé nínú òfin o. jẹ́ ọkùnrin tó bá ń yóò fi ga jù yóò di nǹkan tó fi ń sọ̀rọ̀ kájíjì ọmọ ọmọ ọmọ àkókò máa tó ṣe ó ti ẹ̀múra rẹ̀ wá ní òní pé àwọn ah, olùdíjà torí ẹ̀ àlẹ́sọ̀ wá àtẹlẹ̀ ọ̀fẹ́ kó bìnrin yẹn kú ibẹ̀ láì jẹ́ kó mọ́kàn lọ́lé lónìí. Islam ṣe wínú èyí táwọn ọ̀sẹ̀sẹ̀ máa dájọ́ á dájọ́ á máa sọ níwọ̀n bá tó á tún dájọ́ á tún máa sọ orí sí mi gbogbo ẹ̀ wọ́n yọjú wọ́n yọtì kí ni wọ́n ń sìn wọ́n ní kíníkà engagement ṣé wọ́n ti wá ṣe ìyàwó lọ ìpalẹ̀mọ́ nìyẹn preparation ẹ dákun níbi òwò alẹ́ tó fẹ́ra yín ẹ̀gbọ́n nǹkan ní pápápá kíákíá mẹ́ ẹ̀yin wá ní lọ́ba tó pápápá yóò tètè já pápápá irọ́ ni àlejò ọ̀fẹ́ kóbìnrin yẹn lọ nítorí àbùkù tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti pọ̀ jù. tó ọmọ kankan náà alukurani òní bẹ́ẹ̀ ni súra wo àti súra wo súra bá àti súra bá àti súra bá ṣé ọmọ máa ń kà mí tán pọ́ sílẹ̀ àbí ń bẹ lórí rẹ̀ ó ní very good ànábì òní kọ́ ka o torí pé ànábì máa bá àwọn mùsùlùmí ìkpúrọ̀ àti bá àwọn mùsùlùmí jìbìtì tí wọ́n á jókòó rọ̀ àbẹ́rẹ́ nǹkan mọ́ ànábì òní kọ́ ka rárá pé súrà mélòó lọ ha ẹ̀wọ̀n lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ sí yanu ní ìsìn kékeré wọn ọ̀dà kàtà rí kò tí ì ti mùrọ́jà mùrọ́jà pé kò ha tó arákùnrin yẹn wa ni tó kà á náà ha fi fi fún ọ yẹn ti kọ́ ọlọ́kọ́ ní tí wọn náà ti hánú àlùkùrán yẹn. tòbáyì ànábì sallallahu alaihi wa sallam wọn kò bìnrin yìí lọ́kọ níbẹ̀ lẹ́ẹ̀kan náà lọ́wọ́ ìtúkà á máa lọ. eléyìí túmọ̀ sí pé aṣíwájú aṣíwájú nídìí ẹ̀sìn imam sheikh wọ́n lè fi obìnrin lọ́kọ wọ́n lè fi obìnrin lọ́kọ nígbà tí obìnrin yẹn bá jẹ́ni tí ò ní wọ̀lì torí kò kọ̀ hàn tí wàá náà àdéhùn yẹn kóbìnrin yẹn ní wàlí tọ́ ẹlẹ́yìn jẹ́ bẹ́ẹ̀. ó túmọ̀ sí pé obìnrin tí bàbá rẹ̀ bá ya kántáfì tí òfin kan lọ́kọ kí ló yẹ táwọn aṣáájú ẹ̀sìn òsè kò fi lọ́kọ kálukó sí mi. tẹ̀wọ̀n pé tí wọ́n fẹ́ ti sìn náà tí wọ́n fẹ́ máa gbóyún oyún kóyún ká tí wọ́n nígbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni. tó ẹ̀yin ẹ̀ mọ́ wá jẹ́ bàjẹ́ ọ̀sẹ̀ lẹ̀ ẹ̀fìn lọ́kọ̀ kí wọ́n á ṣe bíi ti jẹ̀májẹ̀má torípé jẹmọjẹmọ tẹsí yẹn gbà mí ọ̀ràn ni jẹmọjẹmọ ń jafíà láàrin ọkọ àtìyàwó tẹtẹ pé wọn ní tọba ti gbọ́rọ̀ sámi ìrù lẹ́nu ìyàwó rẹ̀ náà mọ gbọ́rọ̀ sí ọ lẹ́nu lé ìwọ àwọn ọmọ ìfá rẹ kí ló ṣe tọba ti di pọ gbọ́rọ̀ àmì ìrù máa yàwó bá yarí ipò gbọ́rọ̀ àmì ìrù àmì ìrù rè wá sámi ìrù tọ́lọ́ ti kẹ gbọ́rọ̀ sí lẹ́nu jẹ̀mọ́jẹ̀mọ́ kàlà àmírù karambani tí ó máa di obìnrin olóbìnrin léèrè pé nínú òòlù oṣù menstruation bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀nà rẹ̀ wọ́n wà wọ́n wà ìwọ̀n wà tí ó ti máa kọ táǹtẹ̀ gúlẹ̀ fọ́dàrà ìjọba ẹ̀ ló ń bẹ̀rẹ̀ ìjọba ẹ̀ ni ó parí àmírù tó ní access láti báyàwó rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ train ìwọ náà máa ti fi fúlàní wọn kò tún lẹ́yìn wọn wọn bẹ champion wọn bá yàwó ta ni sọ̀rọ̀ àmírù kí. tó torí di eléyìí eléyìí túmọ̀ sí wípé kò sí ìyàpọ̀ ẹnu bánàbí sallallahu alaihi wasallam wọn kún wọn fi ìyàwó mẹ́sàn-án sílẹ̀ ìyàwó mẹ́sàn-án wọn ṣùgbọ́n eléyìí ẹ̀ anábì nìkan yàtọ̀ sẹ́lómi.

táwọn irú ọlọ́run àwọn ẹgbẹ́ gbọ́ọ̀rọ̀ ìgbé àti táǹtì wà bẹ́ẹ̀ táǹtì kí ni. àwọn òbí lẹ́yìn lè ṣe fọ́ọ̀nù lójú ìyàwó mẹ́rin péré lọ́lọ́gbà pọ̀ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ ju mẹ́rin lọ àti táì tọ́ba fi fẹ́mi ọ̀yà kọ̀ọ̀kan lẹ̀ nígbà tó o máa parí ìdá rẹ̀ tó bá lọ ọ̀wà fẹ́mi. ọ̀gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó mẹ́rin lọ. ẹ ṣe bí lọ́kọ́ sáré lọ́kùn fi rasulillahi uswatun hasana yéé nu gbogbo nǹkan. báwo kọ́ ti lélẹ́ bẹ́ẹ̀ fi lára níbi sùlọ́ àti yéé nu gbogbo nǹkan pàápàá jùlọ àwọn nǹkan tẹ́rì fi hàn pé tà nábì lélẹ́ yàtọ̀ sẹ́yìn. torí ẹ̀ láwùjọ wa lónìí aláwọn tó ní ìyàwó sẹ́nìkan kan gbà fún ọrùn sẹ́yìn àwọn òsìlè fún obìnrin tó ju mẹ́rin tá a mọ̀ tó ti fẹ́ wọn one two three four tó fẹ́ àdáyàlá tó yé lè fún wọn lógún tó bá ti tayọ mẹ́rin àwọn yòókù jogún ẹkún àti sùúrù torí délé ìṣọ́ra o ṣọ́ra àtọkùn àtobìnrin ìyàwó mẹ́rin péré ó síbò sílé kúndùn obìnrin tó ìyàwó mẹ́rin ó ti tọ̀. wo obìnrin náà wọ́n kò dilẹ̀ bàbá kan ló ti ẹ̀kọ́ ní sí ọ wádìí ìyàwó mélòó bàbá ti ní tẹ́lẹ̀ tọ́lọ́jẹ́ pé ọlọ́dọ̀ tẹ́lẹ̀ kẹfà ọlọ́dọ̀ tẹ́lẹ̀ keje ọwọ́ kó ó kó bá àwọn ọmọ pàtó bí ma dàálẹ̀ àwọn ọmọ oníjogún bọ́ bá kú kéèyàn fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ìyàwó mẹ́rin péré. lẹ́yìn náà oore nì wọ́n ká pọ̀ ká pọ̀ náà táwọn bẹ́ẹ̀ ò bá bá kí wọ́n ló dé tó fi nìkan fẹ́ ìyàwó mi lé gbogbo ilé náà ṣé ká pọ̀ ti bẹ̀rù kì í yẹ ni náà tó nítorí di kó yẹn ò yí padà

tó kù lọ́dọ̀ àwọn kan tó kù yìí wọ́n á máa pín oorun láàrin àwọn mẹ́jọ yàtọ̀ sí yàtọ̀ sí sáwùdàtù bẹ́ńtò dàmà torípa ti sọ pé sáwùdàtù ogun àìsàdà ní ọjọ́ tiẹ̀ ọ̀bì ọlọ́ọ̀bù àìsàn ọlọ́ọ̀kọ́ yọnu sí gbogbo wọn lànàbí máa ń pín ọjọ́ mẹ́jọ láàrin àwọn ìyàwó mẹ́jọ lànàbí wo ìsàlábòsì kódà gbàdánù bisalòlá àti nàìjíríà ń sàárẹ̀ ẹ̀kú. nwantị sì máa ń gbé wọn gbogbo ètò wọn bá kàn wọ́n gbé wọn lọ́lé rẹ̀ títí títí tó fi di báwọn obìnrin wọn sọ pé táwọn ẹbí ó sẹlẹ̀kì tí bá wà wàhálà wa sallam torí ẹ̀ ìwọ náà bàbá níyàwó méjì mẹ́ta kálukú ọlọ́sùnlé rẹ̀ sísunlé rẹ̀ òtúmọ̀ tí kò ń bá a lò àmọ́ wọn kó náà rí ọ pẹ̀tọ̀ ọkọ̀ náà ní fọlọ́ àwọn obìnrin náà

yàtọ̀ sí yàtọ̀ sáwọn ọkùnrin níjọ lédá ẹgbẹ́ náà ló dùgbọ́ sẹ́yìn ìyàwó rẹ̀ kí wọ́n lọ sí nítorí pé ọlọ́run ọba ṣe ọ̀pọ̀ fún gbogbo ìyàwó nítorí kí màwọ́jà àti rahma kó lè bá wà láàrin ìfẹ́ kó lè bá wà láàrin wọn torí àkọ́kọ́ jó oúnjẹ tó sè yẹn ìdùnnú ni fóbìnrin àmì tó bá kọ oúnjẹ ntì fún bọ́ jẹ subhanallah lóbìnrin torí rẹ bá pé ó ju kó sílù lọ ó ju kó sílù lọ ẹ wá dúró wàhálà yóò fi mú kó èéfín torí rẹ yóò fọwọ́ jóná torí rẹ ọwọ́ agbóúnjẹ kalẹ̀ wà jẹ́ ẹ dákun torí jẹ́ mo ní mi jẹ́ ẹ dákun torí tọ́ bá rán agbẹ̀bẹ̀ yóò dúpẹ́ dúpẹ́ dúpẹ́. tó tó ọ̀la pé ọlọ́pọ̀ náà ìgbà táwọn màmá táwọn ti ru dírámà bàbá ọmọ pé mọ́mí jẹ́ ti fẹ́ràn wàhálà pọ́nba ìdájú ló wọn jẹ́ kí wọ́n lẹ̀ bá ní ìsìn wọn wíwú wíwú tó délé ọ eré lára tí ti ṣe ti ṣe ah, á ti ń wàhálà torí ẹ̀ ní ká bí ìyàwó ń bẹ ń dákì oṣù mẹ́fà mẹ́fà ni ẹ lọ́kùn sí ìyàwó nù náà ètò ìyàwó eléyìí ètò ìyàwó tí ọkọ tó bá ti pé kó ló ń bẹ máa gbé lápèjù wọn wàá fi wọn ti dákì títí lọ́yẹ kọ́ ọ̀lẹ́ máa pé áàjọ lọ nù torí pé ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn yóò ti gbà pípò níyàwó kan bẹ́ẹ̀ yóò ti lọ gbá wọn mí nítorí délé ìyá ń dágbé bàbá ń dágbé ìtínà ní bẹ láàrin. tẹ̀lé gbogbo tí máa ń lọ ẹjọ́ lọ́bẹ̀. tọ́ àkókò ẹjọ́ àkókò sẹ́láìsì nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà dáná bí kú ọ̀nà ni Zainab bint Jahsh radiyallahu anha ní ọdún ogún lẹ́yìn ànábì gbẹ̀yìn nínú àwọn ìyàwó ànábì òní ní ọdún kejìlélọ́gọ́ta. lẹ́yìn hijira nabi wa muhammed sallallahu alayhi wa sallam ẹ wá àárín zainabu tó kú nínú àwọn ìyàwó anabi tánàbí fi ayé àti ètò kú gbẹ̀yìn ọdún mélòó la rí ọdún méjìlélógójì forty two years subhanallah so àwọn eléyìí àwọn ni àwọn àyà ńlá òdodo táwa lẹni tí ò alayhi tàlẹ́ni tí o tó jẹ́ ìyá ńlá fún wa nù kó sí rọ́bì ọ̀wọ́ àwọn àníhàn. ọlọ́run akókò wa lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ àwọn ẹni rí tó nà sára wọn tó fi kọ́ wa rí tó nà òfin dání rí. ọlọ́run akókò wa lọ́kàn nínú tí o máa tẹ̀lé lànà آله وصحبه ومن والاه وبعد الله tí ẹrú bá ń bẹ ní abẹ́ ìkápọ̀ èèyàn ló ti pé èèyàn lè yá ni láì tí bọ́ fún ẹrú kúrò lọ́rùn wọn tá a lẹ́tọ̀ọ́ àti máa súnmọ́ bẹ́ẹ̀ táwọn bá ti lẹ́tọ̀ fún gbogbo ẹni tó bá lẹ́rú bìnrin ibi kọ́ máa súnmọ́ gẹ́gẹ́ bí títẹ́ súnmọ́ ìyàwó lẹ́rú yẹn bá ti bí máa fi wọ́ lọ lọ́mọ yẹn láì tó iyì kankan ọlọ́run ti lẹ́tọ̀ fún ọ ṣùgbọ́n ẹrú la sọ ò ní sọmọ ọ̀dọ̀ oṣù kéèyàn kọ ọmọ ọdún tí ọmọ báyàwó rẹ̀ kọ́ sọ tí ọmọ tó fi lé kọ́ á ní ọmọ mẹ́lẹ̀kẹ́ta ìmáà alhamdulilayi àwọn tó ń kọ́kọ́ ṣe dènà wọn bímọ wọn aṣọ èyí lẹ́yìn rẹ̀ ǹjẹ́ àwọn ọmọ tí wọ́n bí lẹ́yìn yìí yẹn tó máa zina wọn mọ̀ pa àwọn náà ní rárá o ọmọ tẹ bá bí lẹ́yìn tẹ bá ti so èyí ọmọ aláàlú ni wọ́n fi rú àwọn eléyìí wọ́n lọ ń da condition rẹbi lẹ́yìn tẹ ti so èyí tẹsẹsẹ lóyún rẹ̀ àmọ́ lọ́nà nínú yìí bá oyún oyún ti wà kẹ́ so yìí ọmọ tẹ bá bí wọn ọmọ zina lọ náà. torí kẹ́ sọ èyí kẹ́ tó dẹ lẹ́tọ̀ ara yín islam ti dá púpọ̀ jù òfin nǹkan kan tó dé nǹkan àbò wọn náà ojú wo wọn fi máa wọ ojú wo lóbi tí ẹjọ́ fi ranu náà lẹ́ẹ̀fi máa wọra yín wọn náà padà wá dá fa ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ẹwà bá ní ẹbá dánilẹ́kọ̀ọ́ débi ọ̀làtọ̀kọ̀rọ̀ bò zina ẹ má má zina. àwọn akẹ́kẹ́ tata mọ́tíláṣí ìyàwó náà wọn gbọ́n lé ṣé ọlọ́run ṣe ti náà lé wọ̀ ẹ má súnmọ́ ẹ̀rọ náà bá rí ìtẹ̀mọ̀ ẹ̀yìn mú kékeré ọ̀dà wa lórí tí bá ti ń wí ẹnu bí ló ti ti kọ́ lé ṣé kọ́ dára dàbá dáa subhanallah torí de eléyìí ìgbà tí ń jẹ́ ọ̀dà tó ọmọdé bá ti bí kẹ́tù so ìgbé ọmọ ìdìnnà wọn oyún tẹ ní kẹ́tù so ìgbé ọmọ tẹ bá bí gàdẹ ọmọ àdìlá ni ṣùgbọ́n kò tó nínú òfin ṣẹlẹ̀ àgbẹ̀ máa fi kó àwọn ọmọ. ìtumọ̀ fún ọjọ́ máa dì náà ni pé wọn ò ní jogún. tó o bá nà parí kò sẹ́. Àwọn tó wá láti àwọn tó kéré dáhùn olú èwo. Ekójú rọ̀ so inú ilé yín sì ni mẹ́tíláṣí wà. Ẹ̀yin tẹ̀sí wà nù lé pọ̀ ju ẹni tí wà látòdè lọ. Àtúntò wà nù bẹ̀rẹ̀. Tó bá yẹ pé àwọn ẹni tí wà látòdè lọ bá pọ̀ ju ẹni tí wà tí ń bẹ́nu lé lọ, kò sí mọ́ṣíkìlà. àná ló lé ní àwọn kíláàsì wa fa wọn kíláàsì ń tẹ̀lé wọn kíláàsì ẹ̀ka tẹ́lẹ̀ nìkan fa tó insha allah tó bá jẹ́ pé àti tani lè wa nlele wà á lé lẹ́pọ̀ kòkòrò kẹ́kíjọ́ mọ́ wọn tó bá lè má múná nígbà tó ti jẹ́ pé tí ń wá láti inú ilé náà èèyàn méjì tàbá tàbá fókun ẹrù. Ó ti sọ̀rọ̀ rẹ̀. Òun lẹni tí wọ́n mú lójú ogun bí òye oríire ní fáwọn náà ìdùnnú ní fáwọn náà kọ́ máa wọ́n ti dọ́mọ lóàbí ó sì ti lọ́pọ̀ ìdùnnú ní fún wa àwọn bá mọ́mọ́ wa mọ́mọ́ o ìyàwó yàwó lẹ fẹ́ mu náà. Allahumma. àwọn nìkan la pọ̀ àmọ́ tàbá wá wí. Ya. Bí wọ́n ti wá ń tẹ́lẹ̀ obìnrin náà wá. Ọkọ ni gbogbo ẹ̀. ẹgbẹ́ sábọ́jọ bẹ́ẹ̀ ló sùn náà. Ṣẹ́wọ̀n pé bídíà náà ní pé bídíà. Ṣùkálùkù ọmọ pàṣẹ náà ní pé sọ́nà Kò sí náà. pé ọlọ́run máa jẹ́ mi bí mo ṣe lẹ́sí wọ̀lọ́gbìn ẹ̀yọ́n mẹ́ta kìí ṣàdúrà ike tí ìjọba sọ̀rọ̀. Àdúrà pàdé ò tẹ̀lẹ̀ sí ọ. Ọlọ́run fi ìtọ́jà àdúrà ọ̀rọ̀ kò fọ́ ni. Ìlàdúrà tó ṣe ẹ̀yẹ́ tó kí nǹkan kọ̀ ọ̀nà tí gàrí bá sọnù tó fẹ́ rí wọ́n lọ bẹ̀ lọ́n wọ́n bá forí kalẹ̀ wọ́n lọ bẹ̀ lọ́n lọ́kàn nínú àwọn àkókò tó lọ́mọ ń gbàdúrà bí kò jí lóru ọ̀bẹ lọ́n wọ́n lọ́n jọ sọnù jẹ́rìí tí wọ́n á pé rírì rẹ̀ ló lóore fún mi láyé àti lọ́rùn. tí màá ti ní rí tí wọ́n á jẹ́ pé rírì rẹ̀ kò ní wúlò fún mi láyé kò ní wúlò fún mi lọ́rùn

àwọn fún nǹkan wa bóyá bí mtn lọ́dún ẹ̀tún yẹn gbogbo ẹgbẹ́ bí fèrè náà fi kọ̀m̀póòsì nínú àwọn ìgbàlejò rẹ̀ bí school and dem gbogbo ẹgbẹ́ fèrè náà fi kọ̀m̀póòsì nínú àwọn ìgbàlejò. ta lè gbọ́ bí báwọn. ẹ tó bá ti ní option wọ́n ti bẹ́ẹ̀ lo sẹ́ẹ̀ wọ́n tọrọ àforíjì ìjọba. ringing tone tó ń lò ọjọ́ music kò sì sí option ní sẹ́ẹ̀tì rẹ̀ kò sómi gbogbo ẹ̀ music náà ni. wọ́n ní kò fi sí sáré. wọ́n ní wọ́n sáyẹ́ǹsì wọn kọ́ ọba bíríìjì ẹ̀. wọ́n máa dé hùn hmm, hùn hmm, nílé ìlú. náà. Náà a ti sọ wípé àbàdúà, ẹ̀nẹ́bùsùn lọ́wọ́ àti sẹ́lá ń sọ fún àbàdúà láyé rúdùn kádàrọ ilẹ̀ tọ́à ẹnẹ́bí sọlá àtúnà ní ìjọpọ̀ lè yí kádàrá dà àbàdùà ìwọ ni ó yí padà wọ ọ̀ràn láti kọjú mọ́tẹ́ rẹ̀ kó múra kó sì má bẹ́ lọ́n ṣé wọ́n lọ́n ìjà àlùkò lọ ọ̀bọ ọ̀bọ ìṣẹ́wò ní akọ irọ́ ṣé gbogbo ń tọ́kọ́ lẹ̀ fún mi lórí. Náà, àyùkọ̀ àwọn yẹn ṣé gbogbo ọ̀rá ni wọ́n jẹ̀. bẹ́ẹ̀ ni lábẹ́ òṣèré à tí èèyàn méjì tí wọ́n péjọ pààyàn kan àbí èèyàn ọgọ́rùn-ún wọ́n péjọ pààyàn kan gbogbo wọn ni wọ́n pa. gbogbo àwọn tó bá wá péjọ pààyàn kan òfin wọn nu ṣẹ̀rí àlùfọ́ pa gbogbo wọn. torí rẹ̀ ó bẹ́nu ṣẹ̀rí àkọsílẹ̀ jẹ̀mẹ́ àti pẹ̀lú àhẹ̀ láti torí èèyàn kankan pa èèyàn tó pọ̀ òsì tó burú mẹ. Rọ́bà òde ìlú àbáni nígbà tí wọ́n pa ọ̀kan náà tàbí kan ránṣẹ́ sí Yemen. Ó ní wọ́n lọ ìlú tẹ̀mẹ́lá àríyé àhìlú sọ̀nàá lọ́kọ̀tẹ̀lẹ̀ tó hùn bẹ́ẹ̀. Tí wọ́n ti gbogbo ara sọ̀nàá kápítà Yemen ni wọ́n jọ péjọ pa gbogbo wọn ni wọ́n pa torí ẹ̀. Ṣègbó fi ṣẹlẹ̀ àṣírí nù. Ṣèwọ́ ló di lọ́rùn sẹ́nìkan fi sáláàkì ẹnìkan ló fẹ́ tó kù wọ́n jọ dáa.

àwọn kékeré àfúnájà wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀dá àná ń ṣe bẹ́ẹ̀ tòun sùn mí ò ní dúró bá sọ ní máa ṣe níṣẹ́ náà ń tẹ̀ nwa ló ṣe jẹ́ mẹ́ọ̀ àwọn tó ń bá ń wá sẹ́ wọ́n nìkan kọ́ oṣù ṣe kìnnìkan pledge àbí kìnnìkan kí náà ṣe national pledge national lérè tó parí náà. bẹ́ẹ̀ni èyí tí ọkọ ọlẹ tí wọn ti parí ẹgbà rẹ tí ó sì ń kó oṣù lẹ́mẹ̀ta oṣù yìí àti oṣù tí ń bọ̀ àti oṣù tẹsẹ lẹ́yìn tí wọn ti parí eléyìí ọkọ ọfẹ àwọn oṣù tó wà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Thank you.